tó lọ́rọ̀ yé ọ̀rọ̀ yé má ṣọ̀kùnkùn adáyéhùn máa ń dọ́rọ̀ ènìyàn máa ní ká o ọlọ́run kì í ṣẹ̀bẹ̀ kí ló fà á di ọ̀rọ̀ o lẹ́nìkan ò mọ̀ o àlùbáṣe. ọ̀rọ̀ yé máa rìn lóògùn ọ̀rọ̀ wá nínú òkun o a ó ṣe Ah, ọ̀gá tí n bá wà kò sẹ́ni tí ó sọ lè. Ah, ó tọrọ ló sọ. ẹ sábà mú kéèkì wá sá. ok ẹ ṣègùn ẹ kú ìdìde wa lágbára Ọlọ́run báyìí báyìí làwọn máa rí àní rí báyìí báyìí o so ẹ dẹ̀ ti sìn wá débi tí èrò ti ní bà wá nìyẹn o mhm. nítorí náà ẹ lè wá máa lọ wá fi yẹn lẹ kí ló ṣẹlẹ̀ gangan ṣé torí pé o ti máa rìn sí lòfin ní kí n máa lọ àbí wá jẹ sọ kíni kan fún ẹ ilé ẹ ilé mi ni aya tó dẹ̀ṣẹ̀ fẹ́ náà aya mi náà ni. ta ló pẹ́ lọ́rọ̀ burúkú tó sọ yẹn aya mi aya tiẹ̀ wo wo wo pàgbé o sórí mo lè bá ẹ pín aṣọ wọ̀ ìfà bọ́ksà gan mo lè rọ́jú bá ẹ pín wọ̀ mọ́tò yìí gan mo lè gbé fún ẹ a lè pín bọ́ sórí olójú edé mm, mi ò lè bẹ́ anybody pín so ti gbọ́ so máa bá tiẹ̀ lọ àkànṣì nìwọ lọ máa lo ilé ayé ẹ. <laughs> aláhùn ni ẹ. mo gbọ́dọ̀ sáwọn ìyàwó mi ẹni bí ọkàn mi ah mo máa gbàgbé o. Um, um, um, Bímbọ́. yes darling congratulations to you once again wo àwa fẹ́ padà sí event ká lọ attend sí àwọn àlejò oh so a máa padà wá síbí báyìí lọ́túnla tó wá wú ẹ sí ṣọgbọ́. má wà á kó tó next two weeks ẹ̀ jùlọ. a máa wá lọ́túnla tó ń bọ̀ lẹ́nu oṣù mẹ́sàn-án tí wọ́n máa kó lórí ìṣẹ̀lẹ̀. ṣebí àwa lọ̀rẹ́ wa kọ́kọ́ mọ̀ kó tó mọ̀ yìí ṣẹfẹ́ yà wá ni ẹ fọ́n ni àwa ń bọ̀ mí báyìí lọ́túnla kó la máa ṣe. all take care tẹ̀sí pẹ́ fi bẹ̀ ilé ìlú ṣé iye ló ṣe ń parọ́ fún mi látijọ́ ẹ̀ bóyá òun tàn mí ni tó ní pé you won't have anything wà nínú fọ́ọ̀nù until we married why did you lie to me pé tó sọ fún mi pé o ní nǹkan tí obìnrin fi ń jẹ́ obìnrin. bíbí mi ò dé síbẹ̀ kò yé mi bó ṣe ṣẹlẹ̀ orí mi tó tẹ́lẹ̀ àkọlé kankan jọ ṣe papọ̀ ni mo ṣí kíní fún ẹ wọn kò yé mi lọ. Could this be spiritual? ó ṣí fún mi lóòótọ́ èmi náà mọwọ́ lọ síbẹ̀ bọ̀ ìdá àlàó mi tó bí mo gbé ká má lọ wà tẹ́tẹ̀ láti ṣe anything mẹ́ni tó ń ṣe mí. ṣé wàá jẹ́ anẹ́wẹ̀dì wà nínú nǹkan báyìí ṣẹlẹ̀ could this could this be spiritual. mímọ́ ta ni mo ṣe mẹ́ni tó lè fi irú nǹkan báyìí ṣe mí I don't understand all this àbí kò sí àbí bọ́ ni ẹ̀ dọ́ọ̀lẹ́ I'm sorry I cannot make it happy today. I'm kí la máa pè yí o kò ṣe gbọ́ sétí. irú kí leléyìí ò àbí ṣé ojú oorun ni mo wà tí mò ń lálàá rẹ this is strange báwo ni ojú ara ìyàwó mi ṣe máa dédé kúrò níbẹ̀ tí bá ti fẹ́ bá ní nǹkan kan ta ni mo fẹ́ rò tèmi fún ta ni mo fẹ́ sọ fún tí wọn ò ní sọ pé ayé ló ń ṣe mí alẹ́ ọjọ́ wedding tí mo ti gbáradì pé ó kéré jù máa lọ bíi five rounds kílẹ̀ tó mọ́ this is serious ní ọmọ tó jẹ́ wípé mi ò bá ní kankan papọ̀ rí ìwọ lọ́hùn. Sweet. Darling. ọ̀rọ̀ yìí ò tójú sú èmi nù ní gbogbo ṣe ṣẹlẹ̀ bí mo tí mo ṣe dàbá ẹ̀ kò yé mi ta ló fẹ́ bá mi gbọ́ lálẹ́ ọjọ́ wedding wa a ò lè ṣe nǹkan kan. ìwọ ló gbà kí n bá ẹ ní kò pa liz. I was touching you and kó o bá yẹn ó wà ń bẹ̀. Tí wàá jẹ́ mi tí mo ti tí mo ti lọ́kàn kọjọ wedding máa ó máa le gan. Ṣé ó máa ń disappear mi? Kí èso tó wà súnmọ́ ọ, ṣùgbọ́n òun náà ló dé òun mú. Ó ti rí rí ìnáwó ti ṣe fún ẹ Ah ìwọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi bíbí. ìwé ìbùkún ìyàwó ló jẹ mí tó bá Ọlọ́run tí mo dẹ̀ ní kí nìyẹn bó ṣe rí tí mo ti wò pé à. Ah. ta ni mo fẹ́ tèmi fún àbí. ẹ má máa fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ yóò. láàmú wípé ọlọ́run nìkan ló lè ṣe gbogbo ogun náà bọ yorùbá sọ wípé kíkú ilé ò bá pani tòde ò lè pani mo fẹ́ jẹ́ kó yé yín wípé kòkòrò tó ń jẹ̀gbà yín ìdí ìgbà ló wà hmm. eh, pásítọ̀ tí mo bá gbọ́ yín yé ẹni ọ̀rọ̀ wa dàbí ẹni wípé kòkòrò tó ń jẹ̀gbà ìdí ìgbà ló ń gbé àti wípé bí ikú inú ilé èèyàn bá pààyàn tó dé olè wá pààyàn àbí ó ti yé mi. ṣùgbọ́n àdúrà náà làwọn máa gbà pé kí ọlọ́run kò kójú àti ìlú láìpẹ́ láì jìnnà. àmín. ṣe bá dúrà ní. bẹ́ẹ̀ni a gbà a máa gbà. kí ló dé. ọ̀rọ̀ yé máa rìn lóògùn ọ̀rọ̀ yé máa wà ní. kì í ṣe lójú ọ̀la kì í ṣe lójú ẹni nígbà tí mo wà láyé tí mo wà láyé ní nǹkan mi máa bàjẹ́ o ò lè fẹ́ ọmọ tó bá sílẹ̀ yẹn ọmọ tí ò níbi tí ò níran ọmọ tí ò níyà tí ò ní bàbá ọmọ tí wọ́n gbé tí motherless baby home tó gbé tó tọ́jú lẹ́sìn irú gbogbo lamọ̀ tó ti wá irú ìdílé wo lamọ̀ tó ti bí àwọn òbí ẹ̀ irú àìsàn wo lamọ̀ tí ìran bàbá ẹ̀ ní irú àmójúwò lamọ̀ tó ń ṣe wọ́n nídìí àtọ̀síbí bóyá nu gọ́tà gan náà ti rí e bóyá nù gbọ́dọ̀ sẹ́ bóyá ọmọ jàgùdà gangan tiẹ̀ níta ló mọ̀ ọ̀ lè fẹ́ o tó bá jẹ́ wípé owó ìgboro tí ò rí ọmọ alálùbáríkà fẹ́mi lásàmẹ́ǹtì yẹn náà ò níyàwó dẹ̀ jẹ́ kí mi fẹ́yàwó fún ẹ kí ló fi ṣe yàn choice mi tó máa tẹ́ lọ́rùn ọlọ́run máa mú fún ẹ. Hmm? so torí wípé wọn gbé láti motherless babies home oníṣùtẹ ní pẹ̀lú ẹ bẹ́ẹ̀ mom i'm disappointed you didn't train me like this now. Mm ẹ̀yin lẹ́kọ̀ọ́ wa náà wípé ká nífẹ̀ẹ́ ọmọlàkejì wa tó tó dé kó tí wá láti mọ́tàlá tóbi sòm òun ní ẹ ṣe fẹ́ràn. jàre tí máa ní ká nífẹ̀ẹ́ ọmọlàkejì wa bíi aláwọ̀ mi ò sọ fún mi pé kó lọ fẹ́ ọmọ tí ò níbi tí òun níran wá sílé fún mi mi ò ní accept eléyìí lọ́gọ́ eré a Mom, when it comes to love, kò ní kankan ṣe pẹ̀lú wípé yankan wá láti mọ́tà bí so. It has everything to do. So what are you saying now is gbogbo àwọn tí wọ́n dàgbà they are hopeless àbí wọn future. Èmi ò eléyìí tó gbá nílé mi sọ èmi kò sí tọkàn ní pẹ̀lú àwọn gbogbo àwọn tó kù tán dàgbà síbẹ̀ <laughs> àwọn tó kù tán dàgbà síbẹ̀ àìmọye mi ìtọ́ pé tán bá gbọ́ wọn sílẹ̀ wọ́n máa kọ́ nóòtì sí ó tẹ̀ ṣiṣẹ́ fi tírèsì eléyìí kò sí tètè lọ báyìí wípé ìyí ẹ sọ wípé no go area. mọ ọmọ kò ṣe no go area o i'm already in it. irọ́ ló pa. jàre. gbé gbé jalo jalo jalo. ibo la lọ ṣáà ti kí mọ́mì tán ni. Ah. Uh, wá yọjú kí ni. ojú mi dára ṣé listen and listen good sórí ẹni tí ò bá níyà kò kí n mo fẹ́ wí pé òṣì ni màmá ni mo fẹ́ ní kó lọ sọ fún màmá ẹ̀ wí pé kó bẹ̀rẹ̀ eré ní sísá mm-hmm. wípé torí pé èmi àti wọn ní nǹkan tá a jọ máa mú ni but the fact pé o ò ní màmá mọ́ mm-hmm. ẹ̀mí ẹ̀ ò lè gbé eré yẹn ní sísá. my dear wọ ìgboro lọ lọ wá ọkọ sórí when it comes to adéjàre tó wọ lórí dúró kò kì í ṣe òkú ẹ adéjàre ò lè fẹ́ ẹ mọ́mí adéjàre tèmi kò lè fẹ́ so the fact pé òun níyà mi ní fẹ́ bá ẹ sáré ṣùgbọ́n tó o bá wá takú tó o bá ń dọdọ fẹ́ fẹ́ ọmọ mi. Ah, mo ní ṣé mo ṣe yín máa gbé ẹ sá kínní kan rí náà jọ ṣé mo ṣe yín mi ì dẹ̀ fẹ́ mú ẹ̀ rẹ̀ ah, mi ì fẹ́ bá ẹ dòwò pọ̀ rárá kó ti rẹ̀ mi sọ̀rọ̀ jẹ́rẹ́. I'm sorry. Ma. Fine. Ẹ ti disgrace me. Jẹ́rẹ́! Ìwọ ò ní fẹ́ idiot. wọ́n mi wá fún wẹ́ẹ̀dì wà bíi ti báwo ṣọmọ kan tó jú mi rí gbà yẹn kọ́tọ́ tó dísàgbà bá wọn máa wá fún wẹ́ẹ̀dì gbogbo lórí ẹbí sọ̀rọ̀ àwọn àbúrò wọn àwọn ẹ̀gbọ́n wọn gbogbo fámìlì pátápátá ni wọ́n lọ bẹ mọ́ sí torí wẹ́ẹ̀dì yìí wọ́n á sọ pé mọ́mí gbà tọ́ba wá tí wọ́n gbà ńkọ́ tọ́ba wá tí wọ́n yọnu sí wa ńkọ́ bọ́ mi ò rò pé mọ́mì ló ń ṣe wọ́n má bá mọ́mì jà àwọn kọ́ ọ. ìwọ kọ́ ni nǹkan ṣe o ìwọ kọ́ lára ẹ kún o èmi ni ara mi kún tí mo wá tí mo ń wọ tó máa bá mi fi ké tó máa fi bù dànù. so just keep it to yourself. mọ́mì mọ́mì ló wà ní kí àwọn máa bẹ̀ máa gbà má fi wọn pé má fi wọn pé ìwà wọn yẹn èmi náà wà. má fi wọn pé eyín mú jàbẹ́ lọ. jàre ní sùúrù hmm, mọ́mí àgbà wọ́n àgbà ò lè ṣe wá tó bá tẹ̀ jẹ́ pé kí ni mọ́mí náà ni. we just stop. ìjà bẹ̀ wọ́n ara ta èmi náà náà mo mọ̀ ọkàn tèmi náà pass through náà ó jọ ń ṣe àwa méjèèjì ni. kò mọ ṣe kàn jù kan lọ ó ṣe kàn jù kan lọ ah, tó yóò bá ní kinní yẹn ò lè mọ bó ṣe rí lára náà. tàbá ní ká wo kí ló ń bá sùn. ká ṣe bẹ́ẹ̀ o ká fi dáná ẹ̀ o àfàìmọ̀ ká má má dáná sunlé okùn tó gùn ti gùn wá. dábì hmm? mi sí kí wọ́n wá lọ sípítù ẹ̀ yọjú sí ọgbẹ́ tẹ̀fẹ́ wò wọ́n àbí nǹkan ẹ bẹ̀rẹ̀ sí ní gbóbìnrin káàkiri ẹ tún gbé wọn wá sílé can you imagine. Jọkẹ́ what's your problem kí ló ń ṣe tí dáàdì bá wá sick ńkọ́ no mò ń bèè lọ́wọ́ ẹ̀ tí dáàdì bá sick ńkọ́ dáàdì sick wọ́n wà lọ hospital ẹ̀ wọ́n ní gbogbo eléyìí tó ń try láti bá mi sọ what's your problem. ẹ̀tọ́ yín ni pé kẹ́ lọ check dáàdì yes kó ṣe ohun ṣí tẹ̀ ṣe tẹ̀ bẹ̀rẹ̀ sí gbóbìnrin sílẹ̀ kó ṣe lẹ́tẹ̀ ṣe yìí o kó ṣe lẹ́tẹ̀ ṣe ilé ẹ̀ máa ṣe. ọmọ pé mo máa ń sọ mo máa sọ fún ẹ pé kò yẹ nọwọ́ sí mi tó bá ń bá mi sọ̀rọ̀ mi ń ṣe mi ń ṣe gbẹ́ ẹ ó yẹ wèrè ni ok dad is sick wọ́n wà lọ́sípítù ṣé mi ló máa treat wọn ni ṣé mi dọ́kọ̀ ń treat wọn lọ́wọ́. ṣé o máa gbóbìnrin káàkiri ṣé obìnrin ló ṣì kẹ́ ẹ máa gbé káàkiri. Eh, yes. so nítorí dad is sick kí má ní happy hour kí má gbádùn ara mi sọ̀rọ̀ ìtì gbẹnu ò ṣe sọ ẹ sọ. bọ́ọ̀dù rẹ̀ ń rántí báyìí mi ò láìkẹ́. <laughs> are you are you eh, mad. mi ò láìkẹ́ ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń wá síbí báyìí ni tó fi ń pariwo lé mi lórí báyìí. olórí burúkú ni gẹ́ọ̀ yìí. olórí wo olórí yes olórí burúkú ni so ṣe ṣe idiot. òun embarrass girlfriend. èwo nínú wọn. níṣe. ṣe ṣe lè. ṣe eléyìí mú embarrass. òun bẹ̀ mi sọ̀rọ̀. yes. báwo ni ṣe ìpàdé sọ̀rọ̀. jọkẹ́ jọkẹ́. yes. so kí ni burúkú ilẹ̀ Mami same sitting room living room láti wá bẹ̀yìn. Ẹ̀dẹ̀lẹ̀ ti gbọ́ kó ti tọ́nu yín, àṣẹ kó tọ́nu yín, àṣẹ ti tọ́nu funfun síta dé ẹ fi ẹ̀jẹ̀ sínú ni. Nà mo wá fẹ́yàwó délé. Nǹkan tí fi ń jẹ́ obìnrin ẹgbàá lára ẹ̀. Mama, how could you be so wicked? How could you be so heartless? Tell bá tiẹ̀ ro ti anything, kó yẹ kẹ́ ro ti ìfẹ́ tẹ́ as your children. I'm not even sure you even love me in the first place. But ẹ tiẹ̀ ro ti pé ẹ̀dẹ̀ gèdè mi lórí pé ẹ̀dẹ̀ fẹ́ kí legacy yín kó continue. Ẹ ní jùmílẹ̀ asọkùnrin náà, ṣèbí tó ló máa gbọ̀nà lé ọkọ ẹ lọ. Ta ló máa continue family yìí? Ta ló continue? Ta ló máa jẹ́ kí lè máa boom? I'm disappointed. <sighs> Ọkọ ìyàwó gbogbo ẹ̀rọ pátápátá kò sí ti lòdì sí ìwọ́n sọ̀rọ̀ lẹ́gẹ̀ẹ́sì adéjàre lẹ́nu tiẹ̀ are you daft to something. èmi lèmi bí ẹ kì í ṣe ìwọ ni wọn bí èmi mo ti ń bá dẹ̀ fẹ́ gẹ́gẹ́ bí ìdùnnú gẹ́gẹ́ bí ayọ̀ n ló gbọ́dọ̀ bá mi fẹ́ jọ ṣé gbogbo bíi tẹ́ ẹ kiri lọ wọ́n sọ fún yín lọ́hùn wípé n ìyàwó ẹ tó wà lára ẹ tí ó fi ń jẹ ọmọbìnrin wọn sọ fún gbogbo ibi tẹ ẹ kiri lọ wípé ìyá ẹ ló mú kúrò lára ẹ kó dá mi lóhùn èmi ò ṣe yan bẹ́ẹ̀ ni o àfẹ́ni tó bá ń ṣe ara ẹ̀ wo ṣé o rí bàbá yín tó bá jí dìde nù sáré tó bá wá bẹ̀ mí mi ní accept ọmọ yẹn sẹ́ẹ̀ yá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo sì dúró lórí point mi mi ní accepted èmi lèmi bí ẹ jàre aya yìí ló dẹ̀ ti mú yàn inú yìí ni mo fi bí ẹ nígbà tó bá ya ẹ yìí tó jẹ́ ìyàwó tèmi tí mo máa ní ìdùnnú sí wá jáde wá lọ fẹ́ wá fún mi. mom you lied. okay. bẹ́ẹ̀ ni mo sọ ṣé mo fẹ́ kẹ́ mọ̀ kankan ṣé àwọn pé èmi mọ̀ yín dáadáa ẹ ní agídí mo lè wọ́n pé mo jọ yín mo fi agídí yẹn jọ yín ṣé ẹ ní mọ́mì ẹ jẹ́ ká jọ ti ọwọ́ bọ̀ kí ni ẹ jẹ́ ká jọ ti ẹsẹ̀ kan bọ̀ sọ̀tún kan náà mo lè fi yé yín wípé mọ́mì ẹlẹ́mìí ló máa last wà á pé lẹ́yìn bá ní agídí yẹn tó jẹ́ fifty percent èmi ní at hundred ni ẹ̀jẹ̀ náà tẹ̀sẹ̀. ẹ dúró wọ́n bá mi bẹ̀ ẹ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ màmá dúró ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní adéjà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní wọ́n bá mi bẹ̀ ṣètò àbíkọ́ gbogbo ẹ̀ wá lọ́jú mọ́ra wọn nǹkan ọdún kan bẹ́ẹ̀ yìí ojú ara èèyàn kọ́ dé tó ti pa. Ah, jọ bímbọ dúró náà mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ṣé kinní yìí ṣó ti máa ń ṣe é tẹ́lẹ̀ ni àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àtijọ́ tí mo ti délé ayé mi ò gbọ́ rí kò dẹ̀ ṣe mí rí alẹ́ ọjọ́ wedding wa discover wo mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe tí mo ṣe wà báyìí i'm going crazy now mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mi mọ. Ah um as it is now èèyàn máa ní láti jáde sọ̀rọ̀ tó wà nílé torí tábà ní pé ká máa wò ó níran báyìí ó ṣeé ṣe kí nǹkan tí a fẹ́ kó ṣẹlẹ̀ kó tún wà ló padà ṣẹlẹ̀ ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ọkùnrin ah. ó lè nọsẹ̀ síta ń sìn kó tún ní obìnrin míì lòun tún yàn láàyò torí ká máa bá a rí wú ẹ̀ á bẹ́tà ká tètè wá solution sọ̀rọ̀ tó wà nílé. ó tọ́ ló sọ ọ̀rẹ́ mi ọ̀rọ̀ àwọn ọkùnrin ò láyọ̀ lé ìgbà mélòó náà fi máa ń èèyàn dànù tó máa gbẹ́ lómi. kí ni mo wá fẹ́ ṣe ẹ̀yin náà mọ̀ pé mi ní ìyá mi ò ní bàbá mi dẹ̀ mọ̀ bó ṣe ń bọlé mi mọ̀ bí kọ́kẹ́ ẹ̀yọ̀ rẹ́ mi mi ò mọ̀. Hmm, stop crying o ní láti máa ké ẹkún kọ́ ló fẹ́ solve gbogbo problems tó wà nílẹ̀ yìí solution ta ní ni pé ká ṣáà make sure pé a nọ̀sẹ̀ síta at least tá a bá mọ̀nà á béèrè ọ̀nà náà. ẹ̀yin ọ̀rẹ́ mi kò lè yé ẹ̀yin méjèèjì èmi ni mo mọ bí mo ṣe ń fi èmi mo mọ nǹkan tó ń ṣe mí you can't understand. nǹkan tó ń ṣe àwa náà ló ń ṣe. àbí. àwọn wá solution ni àbí. ẹ má máa fọwọ́ lẹ́rán lọ́rọ̀ yóò. ẹni kí n tẹ̀kẹ̀ ẹ́ sí jẹ́ kíkí ni yín sí. ẹ tó bọ̀ wá ti pè é tí ṣe fẹ́ parí ẹ̀ àbí o ó kún lè parí ẹ̀ náà. mọ́mí etí ló dùn bàbá ẹ̀ tí ló tí ó ṣẹlẹ̀. ẹ̀yin tẹ̀lé ọ̀pọ̀ tí mo jẹ́ mi ní fẹ́ ẹ máa wí àgbọ̀n fífa yín ṣàpọ̀ rè ṣé ò ń ṣòwò tolú ṣé kì í ṣòwò. náà mi ì ní ṣòwò. ó yá wọ̀ mí létí tó bá ti ń ṣòwò actually ma mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ni um, ẹ ní bínú sí nǹkan tí mo fẹ́ béèrè yìí and I want you to tell me the truth mọ́mi mm-hmm. ṣé lóòótọ́ ẹ̀yin lẹ wá ń di ọ̀rọ̀ bùdá mi jàre àtìyàwó mi. Um, bóyá kò expatiate bóyá á lè yé mi tó bá tàn mọ́lẹ̀ sí i mi understand wà ní nídìí ọ̀rọ̀ wọn àti ìyàwó ẹ̀. ok ok because ma etí mi ti kún nígboro and bọ́dá mi jàre himself wọ́n fi pé ẹ̀yin gbogbo lẹ́wọ̀n á di ọ̀rọ̀ àwọn àti ìyàwó wọn tí wọ́n ṣe rọ́mọ bí ó dẹ̀ mọ̀ pé tí bá béèrè lọ́wọ́ yín you won't lie to me ẹ má sọ tọ́ fún mi. ṣe pé yàrá yìí ní ìdókòwò yàtọ̀ nípa èmi ò ní parí now Tolu let me ask you this. Peradventure ká tiẹ̀ jẹ́ pé a rí ẹnìkan tó kàn wá bẹ́ẹ̀ tó sọ pé torí lọ́pẹ́ kò ní ìyẹ̀sì kó lóun rí mọ́mí ẹ̀ ní ọjà ọ̀hún pàdé mọ́mí ẹ̀ ní mart ọjà ẹ̀ kò wá sí i. Ah, I can't believe that. lẹ́nu tiẹ̀ o sọ wípé you don't know what to believe. torí ẹgbẹ́ ẹ bá kú tí orí ìjà rẹ bá kú ìwọ gbọ́dọ̀ sọ́jà rẹ pé ọmọ orí ìyá tó ní tolúṣẹ́ mo lè ṣèyàn ni yá mi parọ́ mi hide ẹ̀ mi deny ẹ̀ pé mi ò like ọmọ yẹn from adams mi ò like ẹ for anything kò fi fi kọ́kọ́ wọ̀n mi rárá ọmọ àjí ọmọ tọ́kìjì tọ́kìjì tọ́kìjì kò yẹn ọmọ àkọ́tún padà lọ sí yẹn ṣé tó pọ́ mọ́ ní mi ò like ọmọ ẹ̀ ṣé àná sọ pé mi ni mò ń ṣe wọ́n pé kọ́ má bímọ ni. Oh, i'm sorry. sori ah, tó tó tó bá mọ́ mi tó bá mi ní orí orí ẹ̀ máa tọ ìjẹ́ yìí kí la máa pè yí o kò ṣe gbọ́ sétí irú kílẹ̀ yí o mi ò tiẹ̀ rí rí o. kò má ṣe sọ kò má ṣe wé níbo la ó pa náà o nínú ọ̀bọ yìí o. One uh, company. So a lot of things ṣẹlẹ̀ ní company lẹ́nu ọjọ́ mẹ́ta sá kan tó tiẹ̀ lágbára ń bẹ̀ ni pé gbogbo àwọn client wa pápátá ló kàn withdraw contract wọn bá ṣe rí náà nìyẹn sá. bẹ́ẹ̀ni sá the worst part of it ni pé àwọn pípù yẹn wọn ò fẹ́ bá company wa ṣiṣẹ́ mú rárá àtọ̀ mi ò rí irú ẹ̀ rí. ìbọn lè at all, sir. I'm sorry. Ah, I'm sorry. Ẹ ti take care of yourself. Sir. Kí ni nǹkan tó ń wá ṣẹlẹ̀ gbogbo? Nǹkan tó ṣẹlẹ̀ ọ̀nà àti àti sọ fún mi. Sir. Please, sir. Please, sir. Easy now. Sir, just take it easy. Sir. take this no more. I can't even make love to you. baby I understand you Go hear me now. mo pẹ́ tó ẹ ní ó dẹ̀ yẹ kí n be your I can't give you. Moko, I have a suggestion. Maybe I can try. PJ. Really? BJ, you mean oral sex? So you can feel relief. I understand what you are passing through. I understand. Stop. Èmi ni BJ pẹ̀lú ẹ̀. My wife. Yes. BJ kọ́ Bọ́lájí ni. stop, stop, don't. My fọkàn. My ló máa arouse mi nísìnyí tó ibi tó ṣe wípé òṣèlú ah, a lè ṣe anything gan. Má bínú dé. stop now. I need to think. <laughs> Má ṣe wọ́n bá ṣe gbọ́ sétí. àwọn àgbà bọ̀ irú kílẹ̀ wọ́n ní ọmọdé bá sọ bí ọmọdé àgbà máa ṣe bí àgbà dáríjì àwọn ọmọ yìí ọmọ rẹ gba mélòó la fẹ́ sọ̀rọ̀ yìí dà. ìyá túnde yorùbá ní gbogbo nǹkan lè yí padà báyìí ni màá ṣe nǹkan mi kí n yí padà. èmi ni mo bí àwọn ọmọ mi èèyàn kan ló bá mi bí wọn èmi dẹ̀ ni aláṣẹ nínú ayé wọn n tí n bá fẹ́ fún ọmọ mi náà ọmọ mi gbọ́dọ̀ gbà mo tí n bá sọ fún wọn náà gbọ́dọ̀ gbọ́ sí mi lẹ́nu kì í ṣe pé àwọn náà máa jẹ gàba lé mi lórí kì í ṣe àwọn náà máa pàṣẹ fún mi àwọn náà máa dáǹsì tíun tèmi kì í ṣèmi lèmi máa dáǹsì tíun tiwọn. wo ọ̀rẹ́ mi má wulẹ̀ dára ẹ̀ láàmú sórí èmi ò kọ́ bó bá máa torí ọ̀rọ̀ yìí tó bá fi máa bínú kò gbélé ẹ̀ jókòó. Mm-hmm kò kàn mí tó bá wọn lẹ́nu ló lè sọ. ìyá àjàre ọmọ èèyàn kì í burú títí ká lè fẹ́kùn pàjẹ́. ẹ rí bó ṣe ṣèyàwó bó ṣe lọ́lá bó ṣe níyì wo bó ṣe yẹ yín lọ́jọ́ náà tí gbogbo èèyàn gbàdúrà fún yín lórí ọ̀rọ̀ jàre yìí òun ló jẹ́ mi wá bá ẹ kó o fi ọfà ọmọ yẹn mọ́ra ìyàwó ọmọ ẹ nì fà mọ́ra ìyẹn ò ní kó kí ọ̀rẹ́ wa bàjẹ́ ìyẹn ò ní kí èmi náà ní problem kẹ́ má lè bá mi sọ kí n má gbọ́ sí yín lẹ́nu torí ibi tẹ́ ẹ gbọ́rọ̀ lọ yẹn ó ti fẹ́ ó ti ń pọ̀ jù mo fi ọlọ́run bẹ́ẹ̀ ni wàá jèrè ìjàre náà. tàbá ní ká wo bẹ́jọ́ ṣẹ́gun o ká ṣe bẹ́ẹ̀ o ká fi dáná ẹ̀ o because ìwọ náà gbogbo ọ̀la tó ṣe látọjú sọ̀gá sí ilé iṣẹ́ ah, ọ̀rọ̀ náà tẹ̀ tí wàá fẹ́ tojú sí mi ìwọ náà wàá wọ̀kọ́ tó lè mú òdìgbàdé bọ̀ kó resign tó resign ah wàhálà ti wà. yes now báwo ni Gbádébọ̀ ò ṣe ní resign eh? over three months kọ́ wá gba salary kí ló fẹ́ fi bọ́ àwọn fámìlì ẹ̀ torí káwọn gan ti pẹ́ gan pẹ̀lú ọ̀gá gan ló jẹ́ ká ṣì wà pẹ̀lú wọn eh? ojú ni màálù ń rọ̀ náà ọbẹ̀ ò dá lọ́rùn lóòótọ́ ló sọ ló kò easy. over three months. yeah. the school náà gba ọkùnrin sùn ọba àkójẹjà mr nila. latest gan-an ojú pé èmi náà ti make up money láti resign. Ah. ah kí ló tún ẹ má ṣe bẹ́ẹ̀ ah, ah. ẹ̀yin náà tún fẹ́ resign ìgbà àwọn onígbàdì bọ́ ṣì resign tẹ́yìn náà tún fẹ́ resign àwọn mélòó ló fẹ́ kù sí ilé iṣẹ́. wo yín sọ̀rọ̀ náà ènìyàn mélòó ló fẹ́ kù sí ilé iṣẹ́ ló ń sọ bọ́ọ̀lù kò bẹ́ẹ̀ àti gbọ́ bùkátà lé sí kò yí sí àti sanwó lé kò yí sí sanwó sukú ọmọ kò yí sí ṣáà ṣe máa dúró. mo understand yín bẹ́ẹ̀ tí pé kí ẹ rántí pé pé tá à ń pọ̀ lọ́gàá ti bọ̀ ọ́ ẹ má jà ṣe bẹ́ẹ̀ jẹ́ ká ní sùúrù sùúrù kí pọ̀ ju tí o bá tó. ó bá tiri mọ̀ kò sí kankan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn client tó ń fa contract kò sẹ́ni tó ń pè wá mọ́ gbogbo everybody turn now ó dẹ̀ ní ká jì dúró ah, ah. ṣáà ti try ni eh, okay mo understand yín bẹ́ẹ̀ nǹkan tẹ́mi náà kọ́ máa ṣáàtì wọn pé ẹ fẹ́ resign ẹ resign àti ẹ̀dùn pé kí ẹ ká dúró fèsì ká tiẹ̀ lọ tó ṣe tàbí já lọ sọ́fíìsì. àdé ah, fèsì anyway owó tó wà lápò egusa tegun ló ṣe àyè báwo. kí ni mí nìyẹn sá. lọ́fíìsì ọ̀hún bàtà bá bá ń bẹ́ẹ̀ bá bá ń bẹ́ẹ̀ hmm, máa èmi ò ìjùmọ̀. ọ̀rọ̀ ah, ti jẹ́ ọdún orí lẹ́kùn yẹn kó jẹ́ kọ̀ǹpútà wọn lè gbé kí lọ mú máa tóbi ṣe é. ẹ̀ẹ́dẹ̀ mi sùn ṣó ti le tó yẹn. ó ti le jù ẹ̀ lọ́dọ̀ ah. fẹ́ yẹ pé okò ń bọ̀ ẹ mọ̀ pé ń bọ̀ mọ́ mi. ẹ jọ ẹnu wèrè wo lowó ti jáde. súnmọ́ kò sún àbí ìwọ ló pòwe ìwọ ló pòwe pé ẹ̀yin ò sọ fún yẹn pé okò ń bọ̀ nínú ilé bàbá aláko ẹ àbí nínú ilé adéjàre ọmọ tèmi ẹ tó náà ṣe ayé ń ṣe ẹ̀yìn àbí wọn gangan ló ń ṣe ayé wọ́n sọ fún mi pé ẹ yóò sọ fún ẹ pé òkú mọ̀ so mo need kí n take permission lọ́wọ́ pọ̀rí pábálákù ẹ̀ kí n tó wá sí ọmọ mi jàre fún jẹ́ sọ fún mi pé kí n take permission lọ́wọ́ kí n tó wá sí ilé wọn. sórí ọmọ tó bá ti jẹ́ ọmọ àtọkọ wa bá méjì la ṣe ń ṣe ìyẹn ìwọ náà ni wọn bá ti mi ò rí ẹ yìí dúró ṣe ẹtí tó wà lágbárí ìṣẹ́ ṣé àpọ́nlá tó òkè òkè gbọ́rọ̀ ni a ní mi ò láì jẹ́ síbi ó ní mi ò ní bẹ̀rẹ̀ sí mi kankan àti ọtí mo ti kọ́ pé ìfẹ́ ṣé kò ẹ̀kọ́ ti kó kó ti kó jáde kúrò nínú ilé yìí. mọ́mí àbá òṣì èrè ni mọ́mí ẹ̀wọ̀n ló pè wọ́n ní mo hẹ́ ìtẹ́ wọ́n ní mi ìfẹ́ pàwọ́ ẹgbẹ́ nìyẹn má ti kọ́ kúlẹ̀ fún mi wọ́n ní mi ò fẹ́ bẹ́ẹ̀ dòwò pọ̀ ṣé wọ́n náà kú sí ẹbí mo ṣàbí ọmọ mi. àbí ọgbọ́dọ̀ kó sì gbọ́dọ̀ kó owó ẹlòmíì ni ṣé tí láti kú sílẹ̀ wà gbọ́ ò ní nísìmí o ṣé ní bó ṣe fọ̀rọ̀ ẹ̀mí mi tó ń gbé ẹ̀mí mi gbọ́dọ̀ yìí ò ní nísìmí o mo ní òǹkókù mo ní òjẹ́ nínú ilé yìí ẹ máa wo wèrè èdè lúwo ló ń jẹ bẹ́ẹ̀ ìwọ lọ́ọ̀fù ta ni mo torí ẹ̀ bí ẹ̀ rí asunkún ojú òṣì. ṣé mo fọ́kàn ẹ̀yìn ṣé orí asunkún ojú ọ̀tẹ̀lẹ̀ ilé ló ń tú kó o lè rí ilé lẹ́yìn tú kó o lè tẹ́lẹ̀ mi àtọmọ́ mi lóṣù tí wọ́n asunkún ojú òṣì wọ́n wọlé dídé ṣé wọ́n ti mọ kúlẹ̀ fún idiot ń wọlé ẹ̀rọ kan yín. jàre gba nǹkan tún kọ mi kò mọ̀ ó gba nǹkan tó kọ làbí ní ọmọ tẹ̀mí pé tó sọ fún mi pé mọ́mí òun ti gbọ́ mà òun wà lé ọmọ àlè ni ẹ̀ èmi mọ̀ ipò ó a ti sọ fún ẹ pé ìyá òun lòun kọ wàdà sọ fún mi pé kó kú òlé fún ìyá àjàbí ìyá ẹ̀ làjẹ́ àwòṣìwọ́. Lumi kí ni kí n bá yín wá ṣe èèyàn kí ni kí n bá ẹ̀jẹ̀ jẹ. Àwọn ọ̀dọ́ wà sẹ́yìn wọ́n tó bá ti fi fa mi ìdílé ọ̀sán. Wọ́n sọ fún mi pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ olùkọ́ àwọn ọkọ mi nígbà tí àwọn ọkọ mi sori a lè má bára wa ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ sori problem tí wà ti yàwó ẹ̀ face mi rí rú but at the same time ìyẹn wàá bìnní wípé kí wọn náà kó máa fara ro kó máa ṣe bẹ́ẹ̀ ni wípé kò sí ọ̀kan tó ṣẹlẹ̀. wo ọ̀rẹ́ ó tọ́ ló sọ jàre ó ní láti jàre síta wọn á dẹ́kun tó pé ìyàwó ẹ̀ ní problem wọn á fi máa káwọ́ rọ̀ ẹni tó bá dákẹ́ tí èèmọ̀ bá dákẹ́ ni ọkùnrin yẹn bóyá ń ṣe èmi láìkẹ́ obìnrin pọ̀n ta tó máa bá nìkan pọ̀ ara kì í ṣòkúta náà. ẹ̀yin guys why ten sọ̀rọ̀ báyìí like say una no know me before ah, ah o ti try bí mo tún yẹ kí try. Jare kí ló ṣe mí what is wrong with you. I don't know mo kàn ń pé kò bóyá kò jọjọrọ náà bóyá kò tún try once again to máa married kí Can you try again? like I've been I've been on this for one hour mind you but the ó tún ní continue like I don't understand continue what. Like this, you know, Show like me. No, you're my spec. You're perfect. Okay, like, àbí o bí lọ́kùnrin. Ah, ah, ah, kí ló ń sọ Why are you talking like this? I, I don't know, maybe bóyá eh, àmùkọ́ pọ̀ lọ́kùnrin ni. You know, sex has to do with the mind. You know what, Jerry? To what you get solution, ṣé kò share. You can always reach out to me, okay? Mo ṣe mí náà. Eh, babe, babe babe. one hour. ẹ fura o. ṣó ti lọ ni. ẹ fura o. ẹ fura o. sórí ìgbà tí ó ṣẹlẹ̀ yẹn èmi tún jáde síta ah, gbogbo ọmọ kan kó ke tètè bá ní òkun pọ̀ ara mi dìde ìwọ rò pé bóyá ọmọ yẹn ló ní problem mo tún lọ wá another girl ara mi ò tún dìde after that I've tried more than five girls mo ti bá ti padà sílé ìyàwó mi ara mi á dìde ìyàwó mi tára mi dìde sí kò lójú ara. ọ̀rẹ́ kí ni èyí tó ń gbọ́ tu yóò ń dágbára gan o. i know. Ah. you guys ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí tá a sọ̀rọ̀ nípa yìí ó ṣe ń yé mi ẹ wò àwa ni láti máa dáhùn solution sí ìkan tó ń ṣẹlẹ̀ yìí òun la máa ní láti wá. kí la máa pè yí o. kò ṣe gbọ́ sí kò ṣé o gbọ́ sọ ni. báyìí ni màá fi rúkọ báyìí tán àbí ṣe gàrà ìjẹ. má jẹ parọ́ fún òjé ni bọ̀bọ̀ yẹn. gbàgbé bọ̀bọ̀ yìí ó ń sun ẹkún gidi ìgbà bọ̀bọ̀ yìí lójọ́ ni o like serious bọ̀bọ̀ yìí sun ẹkún ni tí kò bá rí ìkò ní wá sọ ní pé ó ṣẹlẹ̀. jọ ibo nìyọ ti gbọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn rí láyé ẹ̀ àtìgbà tí mo ti délé ayé mo gbọ́ rí inú fíìmù mo ti máa ń wò kó ṣẹlẹ̀ rí à ah, pé ojú ara èèyàn ó fò lọ jọ ìgbà tó disappear ibo ló ibo ló appear nǹkan tó máa ń dùn mí nínú ọ̀rọ̀ ẹ nìyẹn ó dẹ̀ dùn mí ní pé níta jọ wà níbẹ̀ kò sí bíbá ilé ni kó wá sọ pé kíní ìṣẹ̀lẹ̀ lójú ẹ̀. o sàkà máa ń jẹ́ níjàre ah, mi ò tiẹ̀ bìlì. o ti máa ń báyàn jiyànjú o máa ń báyàn jẹ kó tó máa ń dùn mí nínú ọ̀rọ̀ ẹ nìyẹn kíní ìṣẹ̀lẹ̀ for real ìgbà tí ọ̀bọ̀n yẹn sọ ọ̀bọ̀n yẹn sun ẹkún like serious wọ́n kàn máa pity ẹ̀gbà tó ń sọ. o jẹ́ ni mi ò lè pity ẹ̀ tó inú fíìmù ti máa ń rí. Ah. àwọn kan tó máa ń ṣe inú fíìmù ló bá fi ń sọ̀rọ̀ fún mi. ṣé ilé ìjọ yorùbá fíìmù lójú ẹ̀ ni. ọgbẹ́ni mi ò ah, lè. àkódẹ̀ ń dùn yìí ó ní pé ẹni tá a jọ wà bẹ́ẹ̀ kò sí bíbá ẹ kó wá sọ fún ẹ. ara nǹkan tó máa ń sọ fún ẹ nìyẹn pé kó má máa wo fíìmù àlálẹ́ mọ́ fíìmù àlálẹ́ tó máa ń wò káàkiri lọ́ọ̀lù ń sún mi nínú ọ̀rẹ́ lílọ ọmọ abáyàn jù. ọ̀gbẹ́ni mi ò fi lílo jáde àpàdé mi àfàkìlọ eh, ah, àpò o máa gbọ́kọ̀ eh, tí àbẹ́bí ah, mi bá mi sọ yìí. ṣó ti gbọ́rọ̀ eléyìí tóní àlọ́ sọ fún mi sí pé bọ̀bọ̀ kan òun gbọ́ níbi tó ti sọ pé nǹkan ọmọbìnrin ìyàwó òun ó disappear jọ ìgbà tó disappear bo ló appear sí kí ni àkọlé fíìmù tó sọ tẹ́lẹ̀. má lè ń sọ̀rọ̀ báyìí ṣé lè jẹ́ fíìmù náà ní kí ni ìṣẹ̀lẹ̀ real ni bá a la wà bọ́bá ẹ̀dẹ̀ sọ fún àwọn ọ̀rẹ́ like serious bọ́ọ̀ ń nígbà tó ń sọ ni o hmm. bí táwọn ajókòó sí gbogbo wọn ní láti calm láti gbọ́ ẹ má jẹ́ kó máa pọ̀ ẹ̀kọ́ fún wa kò possible náà ah. bébì mi ń gbọ́. sista yín jágan náà ẹ má yẹ kéèyàn kan máa mú yín náà kò possible náà báyìí náà máa ní nǹkan abẹ́ pòórá no tèmi ò pòórá kò dẹ̀ lè ṣẹlẹ̀ kọ bẹ́ẹ̀ náà. ọlọ́run jẹ́ kí aburú ṣe ẹni o lákìrìbó tó lè mi gbọ́ orin gbọ́ nípa ní pé kéèyàn lójú ara tẹ́lẹ̀ ó wá di ìgbà tó fẹ́ tí wẹ́dì tọ̀kù wá sí ojú ara níbẹ̀ olúwa má yẹ ká burú kọ́ ọ kò sí problem tèmi ti ń wọlé tó ti ń lọ tí mo dẹ̀ ń jáde tí mo ń wọlé kò sí ọkàn mọ́. Hmm, ojú ọ̀sẹ̀ ìfọ́tò mọ̀ náà nìyẹn. ló fà á di ọ̀rọ̀ o lẹ́nìkan ò mọ̀ o àlùbáṣe. darling sweet a ti ń wá iná oúnjẹ ti rẹ́dì ń gbé mi dẹ̀ ti sáàbì ìdìbò wà jù. jọ torí Ọlọ́run kí gbogbo pàlàpàlà ẹ kí gbogbo òṣì kí gbogbo nọ́sẹ̀sì náà lẹ́tọ̀ọ́ múra bí aṣẹ́wó no no no no no no má má mú lórí kọ̀ọ̀kan nínú nínú èèmọ̀ nínú èèmọ̀ kí ló dé kí ló dé náà kí ni mo ṣe fún ẹ sọfẹ́ pa mí ni sọfẹ́ pa mí ni tàbá dẹ̀ síbẹ̀ ìsìnà fẹ́ẹ́ ṣe kọ́ bó sì kọ́ta lè kó tí kò sàfẹ́ rí ṣe wà á ní máa pọ́nìṣì mi má pọ́nìṣì mi kó fi ọlọ́run bá bẹ́ẹ̀ kó fi ọlọ́run bá bẹ́ẹ̀ má múra bá inú ilé mi mọ́ jọ torí ọlọ́run. sáré jọ máa bínú ọlọ́run mo tún ní kí n múra fún. kó múra to what end kí ni mo fẹ́ kí ni mo fẹ́ àṣìf tó bá múra bó ṣe múra kí ni mo fẹ́ àṣìf bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ilé gidi ni mo wà ní bó ṣe múra ó yẹ ká wọlé ni kí n fire but there is nothing to fire everything is dead wàá múra òsì wàá múra nípa mi lóye mu o wàá máa bẹ́ẹ̀ sì wá ní ẹ tó máa bọ̀ wáyé sọ̀rọ̀ sí kò dáná tán kò dáná tán kò dáná tán so ó ó jẹ́ kí n bá fọwọ́ ju ayé mi jẹ́ àbí. don't tell me to calm down má ẹ̀fà sọ bẹ́ẹ̀ fún mi mọ́ kò sí ọkùnrin tó máa wà nínú position tí mo wà ìtara òní ta tó ti bọ́ sọ̀rọ̀ oúnjẹ òsì tó wá lé wa wá sí i wọ́n má dàjẹ́. ọlọ́run bẹ́ẹ̀ kó wé mi náà ṣé mo ti ní tò mo tẹ̀ tẹ̀ tún fún ẹ ní solution pé ká máa ṣe oral. ẹ ẹ kí ló sọ kí ló sọ orí ẹ ti gbalẹ̀ ó gbádùn tó máa ẹ bá tó lọ kí ẹ máa máa ṣe oral irú irú náà ṣẹ̀ṣẹ̀ nìyẹn ṣé oral ló máa di ọmọ fún wa wọn ló máa fún ẹ lóyún àbí tí bá gbé e sẹ́nu ẹ tó máa dénú ẹ tó máa dénú ẹ tó máa doyún. jerry má bínú sí mi náà máa rí solution sí mi náà kó dùn mọ́ mi nínú. listen woman gbogbo ọ̀nà tó bá lè gbà láti rí i pé kìnìún yẹn wà mẹ́kù ṣe kó wà òun kò wà if not ilé yóò ní gba ẹ̀mí àti ẹ̀ I can't eat your food no more. a ó ti ṣe é ṣe yìí o díẹ̀ ó súnmọ́ ní ju sọ́run lọ o why me. ọ̀rọ̀ yẹ kókó ni o kò ṣe tó. àǹtí àǹtí kí ló ń bẹ níbẹ̀ o àṣírí ni tí o sẹ́ni kan. amú mi rí i pé nǹkan kan ń dùn yín lọ́kàn àwọn nǹkan kan yìí ó ń gba omijé lójú yín lọ́sàn-án àti lóru. ikọ́ hmm. ń ṣe mí tẹ́ bá lè lè ṣe nǹkan tí mo fẹ́ sọ fún yín á ẹ̀pẹ̀ yín gan ni ẹ try láti pe àpèjẹ bí ìnáwó kẹ dáná owó sílẹ̀ kẹ pé àwọn èèyàn kẹ invite àwọn èèyàn kì í ṣe wọ́n lálejò kẹ́ pọ́n wọn lékè yẹ wọn sí kẹ́ dì mọ́ wọn ó dá mi lójú pé lẹ́yìn gbogbo àpèjẹ yìí gbogbo ọ̀rọ̀ yín pátápátá ayọ̀ ló máa padà já sí. kò burú máa fi lọ ọkọ mi tí mo bá délé ṣé mo lé ní nọ́mbà yẹn. kí ló ń bọ̀ nù lọ́kùnrin ló bá bẹ̀rẹ̀ ṣùgbọ́n rí ni ọ̀rọ̀ ah, my darling níjọ́ tó bá máa mú ẹ. <laughs> sori ọjọ́ tó máa máa nà ládùúgbò mi ò ní sílé. Ah, èmi ò ṣe bí ẹsẹ̀ gbàdúrà kí n wà lé tèmi rárá. ẹni máa ló rán mi níṣẹ́ mo madam no more ẹ̀mí mímọ́ sọ pé you get me right. ọ̀rọ̀ yé ah, máa rìn lóòkùn ọ̀rọ̀ ọ̀rọ̀ yé máa wà nínú òkun ọ̀rọ̀ ọ̀bà gbọ́ ẹni pé mo ń lára níṣà bí ìgbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí tí bá understand kò tó sùn ó mìn wípé ìyàwó ẹ̀ èèyàn kan jíṣẹ́ fún ó sọ fún ìyàwó ẹ̀ wípé kí ó kọ organize ayẹyẹ kan kẹ́dẹ̀ elaborate ẹ̀ kẹ́ so oúnjẹ kẹ́ ṣe gbogbo ẹ kẹ́ pe olórin kí àwọn ẹdẹ bẹ̀rẹ̀ sí máa hug àwọn èèyàn so ẹnìyẹn wá sọ wípé solution sí ìṣòro tẹ nílé nìyẹn at the same time ìwọ náà jáde sí ọ̀rọ̀ ara ẹ̀ èèyàn tó dẹ̀ lọ bá ó dẹ̀ sọ fún ẹ wípé ẹ gbúdọ̀ elaborate ayẹyẹ kankan. mo ti ń ṣe pásítọ̀ kan pásítọ̀ sọ àfa sọ wọ́n ní kí n má ṣe anything tó jọ mọ́ ariwo at all nǹkan tí mi wá rò ni pé. Is God now a God of confusion? Ọlọ́run ń sọ́ba confusion now. Ibẹ̀ lórí mi ti ń dàrú because Ọlọ́run ò lè rán pastor àti àfáà sí mi kan sọ the same thing. Kọ́lọ́run á tún rán ẹlòmíì síyàwó mi kó lọ sọ nǹkan tó máa negate nǹkan táwọn. I don't I don't know what to do. I, I just don't know. I don't know. I don't know. um, um sori advice tèmi máa fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òun ni wípé kó o tẹ lọ́rọ̀ tí pastor sọ. So ọ̀rọ̀ tí ìyàwó mi tó wá ń fún un mọ́ mi ń kọ́ ẹ tẹ̀lọ́rọ̀ ìyàwó ẹ̀. pé kò ṣe bẹ́ẹ̀ tí ò ní láàká ìbá ẹ̀ mú ń fọ̀rọ̀ lẹ́wọ̀n lẹ́tọ́ oníkìntẹ̀lé kìntẹ̀lé kìntẹ̀lé èwo mo fẹ́ tẹ̀lé méjì tó sọ báyìí. Ah, well ìkan tó bá wù ẹ́ ni yes. kí n tẹ́lọ̀ ara mi pa ló ń definitely wọ́n ní ká gbọ́ òun wá gbọ́ this is rubbish now. You nonsense wo lele. No, as far as I'm concerned, this is nonsense. Bull, bull, bullshit. No one could give me bullshit me now. Uncle, calm down. Calm, calm down for what? Calm down. Ẹ ṣe sùúrù. Ṣé ẹ mọ̀ pé èmi kọ́ ni mo rán ra mi wá? Báǹkì ló rán mi wá. Ká ní bàbá yín ti mítọ̀ pẹ̀lú owó tó yá kò ní sírú gbogbo wàhálà yìí. Madam, listen to me. I'm telling you again that this is nonsense. Mami, ń gbọ́, ẹ mọ̀ ń gbà ẹ̀ kílẹ̀ mọ́ ń gbà ẹ̀. ọkọ mi ní sùúrù mo mọ̀ ń pa ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni ìpẹ́ tó fẹ́ mi wọlé tí mọ̀mí mi ṣaláìsí bí wọ́n sọ fún mi pé kò sówó lọ́wọ́ àwọn àwọn fẹ́ lọ yáwó ní báńkì èmi rò bóyá wọ́n ti sọ gbogbo owó yẹn tán ni mi ò mọ̀ padà fi lè dúró mi ò mọ̀. ọkọ mi báwo lè ṣe máa jẹ́ kí dáàdi ìyàwó pẹ̀lú pẹ̀lú ilé yìí etí ẹ̀gbọ́n wọn ṣáwà nìkan la wà nílùú yìí kí ló ṣẹlẹ̀ gbogbo wá dúró wàhálà takò kóra wá sí ìjọ́ òní dáàdi iṣẹ́ ẹ̀kú ẹ̀jọ̀ bó lẹ fẹ́ ká lọ báyìí bó la fẹ́ gbà lọ báyìí wọ́n tún fẹ́ gbalẹ̀ mọ́ wa lórí. I'm just tired. ẹjọ́ kílẹ̀ lè bá wa advice tí mo kàn lè fún yín ni pé ní tẹ́ ẹ bá lè mú kẹ́ mú kíákíá kẹ́ jáde níbí báyìí kan tó wá tẹ́ kó bá property yín. Bẹ́ẹ̀ni. Fún wa deadline. Bẹ́ẹ̀ni. Fún wa deadline. Fún wa deadline. Ìdààmú kan tó lè mú jẹ́ ṣẹ́ṣẹ́ mọ̀ ọ̀sán sọ ọ̀dà òkè kí ni mo fẹ́ mú báyìí kí ni ọ̀dà mo ti gbọ́. pé mo mà rórí olóńgbò látẹ̀lé ni. kí ló ṣẹlẹ̀. ṣó jẹ́ mọ̀ wípé bímbọ ṣì ń insist pé dandan dandan òun máa ṣe wedding anniversary. bímbọ ó sì insist pé òun fẹ́ ṣe wedding anniversary hmm. ládùúgbò gbogbo òṣòro ayé ẹ̀ yẹn ládùúgbò nǹkan tó ń ṣẹlẹ̀ sí. mi ò ní kí wọn náà sọ ní ìmọ̀ pé wo náà sọ bẹ́ẹ̀ mo tún confuse pé kí ni problem ẹ̀ ó ní àfi dandandandan àti kóun ṣe o kódà ó lóun àtọkọ òun ti jọ fà á títí sí òun dẹ̀ ti sọ fún pé kò sí nǹkan kan tó lè bóun sọ kó lè yí ìpinnu òun padà àfi kóun ya mẹ́sàn pé òun ṣe nǹkan tóun fẹ́ ṣe. sọ́rí pé bí problem wà báyìí ọmọ yóò máa lọ́rọ̀ ọ̀gbọ́n lọ́nà bí mo ṣe wò ṣé kìí ṣe kọ́ ọmọ yìí fẹ́ fi wedding anniversary yẹn ṣé kìí ṣe kọ́ fi gbogbo báyìí. ah wo my friend wọ́n ti ní kó ṣe wọ́n ní pé òun máa fi tán ìṣòro ilé ayé ẹ̀ ó ti sọ ó ní pé níjọ́ yẹn òun fẹ́ máa hug àwọn èèyàn so wọ́n máa welcome wọn òun ló mọ̀ nǹkan tó rí jẹ́ kó ṣe é àbí eh, kí n ti ẹ. ó ṣe ìyẹn ọkàn mi o ti understand eh, ṣé wọn ló fẹ́ ṣe wedding anniversary tó bá dẹ̀ ti sọ pé ẹbọ náà ló fẹ́ fi rú jẹ́ kó ṣe é kò sí wàhálà. kí n tèmi òun ṣe sọ. ìyẹn ọkàn wa jẹ́ kó ṣe é. ó ṣètò kan mi o wo mo lọ lọ tẹ́lẹ̀. ẹ má ti lọ má ti lọ kí ló bá mi mú bọ̀. mú bọ̀ ọ̀tún. wàá fi ìmú ṣe fún mi jáde dábì náà ó bẹ̀rẹ̀ nìyẹn. ó bẹ jù mà dọ́nà kí ló ń bẹ̀ mí fún sí i ewu ni ẹ̀bẹ̀ sọ tó ló kí ló lè tó kàn fẹ́ fún mi lórúkọ tí mo sọ kódà ǹdẹ jókòó ǹdẹ jókòó. mo rẹ̀ ṣọ́ọ̀bù ọmọ fún jókòó. jókòó mọ́mí mo mọ̀ pé inú ló ṣì ń bí yín mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi dá èjì bùdá mi jàre àtìyàwó wọn please even if it's just this once ẹ bá mi attend wedding anniversary yẹn please. ìyá tó ní kì í ṣe ìyá tó yẹn ṣe máa ju ẹ fún ẹ náà ó mọ̀ pé tí n bá ní mi ò ṣe nǹkan ẹni tó máa fi agídí mú mi á ṣàkọsẹ̀ o mo ní mi ò lọ ṣé dandan ni kí n lọ sí wedding anniversary ni ẹ mo ní mi ò lọ àbí kí ni wàhálà tó wá kú sí di ọ̀rọ̀ yìí báyìí nígbà tí ṣe pé bóyá mo ní kí wọ́n má ṣe wedding anniversary wọn i mean ṣé dandan ni kémi register presence mi bẹ́ẹ̀ a ní mi ò lọ àbí kí ló dé. omi ẹni láti lọ òun onífẹ́ lómi ṣe é nà ẹ́ ẹni láti lọ please. ó fẹ́ mọ nǹkan tí màá sọ fún ẹ tó bá pé dandan dandan ẹ wá ìyá níbi wedding anniversary prevention ẹ bọ́ sóṣòdì sórí tá a bá dúró sórí bíríìjì Òṣòdì yẹn báyìí ìyá o èyí bíi one million ló máa darí lọ nígbà tí ìṣepé wàhálà wọn lè mi ò lọ. wọn ní wọn ò ní fẹlú mi ṣe yín please na. àmì ṣùgbọ́n kì í ṣe lórí eléyìí. please ọ̀ṣun ọmọ pé ló ń bí yín please na you know you love that Jerry. tó lóun ti nì mí lára. ọmọ please. Tolú ó ti lè mí lára. Please, I want you to go. Ẹ jọ̀ọ́. Lọ fún mi ní juice. Tẹ bá mo juice ẹ máa lọ. Lọ fún mi ní juice. Mommy, is it chilled or ordinary? Chilled. Ṣé you go? Mo ti gbọ́. You go. Ah, you go. You must go. You are going. Níbo lọ́jọ́ sí? Ó kò wá okùn màálù ló tó wá fún bọ́ọ̀lù abẹ́rẹ́ lọ happy anniversary to you ẹ̀mí rẹ̀ àjọpọ̀ ẹ̀ o torí igi ń wọ́wé ìrókò wọ́wé àti wọ́wé ọ̀pẹ dọ́rùn igi ń wọ́wé ìrókò wọ́wé tí wọ́n pé ọpẹ́ wọ́n wí pé onídùúró mi ẹ ṣeun o. Eh? Eh, ìwọ sọ̀rọ̀ sókè ó dúró kó gbéga bẹ̀rẹ̀ kó gbéga dúró kó gbéga bẹ̀rẹ̀ ó ṣe ó mọ ẹnu ẹ̀. ẹ eh, onídùúró mi ẹ ṣeun o. bó ṣe nìyàn ló dúró ni wàá ti máa sọ̀rọ̀ bó ṣe nìyàn ló dúró ni wàá ti jápa bó ṣe nìyàn ló dúró ni wọ́n ti máa ti rẹ̀ gan. onídúró mi ẹ ṣeun o àní onídúró rẹ ẹ ṣeun o ẹ bá mi kíjà yẹ. mo sọ̀rọ̀ sókè. ọkọ bímbọ yẹn lónìí tèmi ránṣẹ́ mo dúpẹ́. wọ́n wí pé onídúró mi ẹ ṣeun o bó ṣe nìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀ bó ṣe nìyàn ló dúró ni wá ti jápa bó ṣe nìyàn ló dúró ni wá ti máa ṣeré gan ó ní dúró bí ẹ ṣe wúwo. ó yá wípé mo gbọ́ ọlọ́run tó tó tó tó tó tó tó tó bí ẹ ọlọ́run bàbá gbà ọlọ́run tó tó ọlọ́run tó tó bí ni bímbọ ọlọ́run bàbá ẹ bá mi gíjà ayé yẹ lónìí tèmi ayé ò gbà jàre tí mo kọ́kọ́ rí ó fọ̀run ṣe ọlọ́run ó yẹ bọ́ bẹ́ẹ̀ wá àgbà yìí lọ. ni agbádùn olórin wa ìyẹn haiti wonder ọlọ́run ní gbóhùn lẹ́nu yín ẹ ṣe mo kí gbogbo wa láti orí àwọn ọmọ mi wá débi tó dé dúró mo lérò pé gbogbo wa la mọ̀ tá a wá ṣe ń bí lẹ́nìí wedding anniversary mr and mrs jare bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá a fẹ́ ló ti wà ní sẹpẹ́ oúnjẹ wà nílẹ̀ mímu wà nílẹ̀ gbogbo ẹ̀ ló ń bẹ nílẹ̀ ẹ fi ọkàn balẹ̀ a gbádùn ara wa. ìyàwó wa ìyẹn Mrs. Jare wọ́n ní àwọn ní ọ̀rọ̀ ráńpẹ́ láti fi dúpẹ́ lọ́wọ́ gbogbo wa so ẹ bá mi welcome wọn síbí báyìí pẹ̀lú àtẹ́wọ́. <laughs> Eh, you're welcome, madam. You're welcome. mú kí gbogbo yín tí ẹ fi ìfẹ́ hàn wá ẹ kú ìdìde mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni ohun rere báyìí la máa bára wa ṣe o mo dúpẹ́ lọ́wọ́ ìyá ọkọ mi ìyá ọkọ mi àtàtà mo dúpẹ́ ìfẹ́ tí ẹ fi hàn mí nílé ìjàre mo dúpẹ́ lọ́wọ́ yín mọ́ mi ẹ ṣe gan ni olólùfẹ́ mi jàre tèmi nìkan fún ìfẹ́ tèmi nìkan my sweetheart honey pie oh my god kí ni ìfẹ́ fi wait up? i love you so much. mo rí i pé ẹ̀yin èèyàn pé a pè yín ẹ̀dẹ̀ wa mo tún dúpẹ́ kan lẹ́ẹ̀kan sí i ẹ má jẹ́ ó ya gbogbo ẹ̀yin ènìyàn lẹ́nu ìpè nínú ilé ìjàre títí di àsìkò yìí èmi àti jàre a ò ní nǹkan tó ń pè tí ọkọláya máa ń ṣe a ò ní papọ̀. ó yà ní lóyún. tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ púpọ̀ jàre tí ẹ̀ ń wò ni ènìyàn burúkú ni. fàyè. náà ọmọ ọmọ ọmọ àníyàn kí ló dé tá a ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ojú ẹ̀ yìí kọ́ ẹ lọ́wọ́ ṣàlàyé. lóòótọ́ lẹ sọ lórí ẹ̀dẹ̀kú àkíyèsí inú mi ò dùn bẹ́ẹ̀ sì ni ọkàn mi ò balẹ̀ lórí ọ̀rọ̀ tí mo bá wa sọ nípàdé tó kọjá ẹ ẹ fèsì sí i. Hmm, àníyàn ó ní a ò fèsì sí ṣó ju ọ̀rọ̀ tó sọ wípé o fẹ́ lọ sí ìdílé Fọlámi wípé o fẹ́ lọ ràn wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ọmọ adarí wọn lásán lásán ọ̀rọ̀ adarí wọn kò ṣeé tẹ̀lé. Hmm. ajá òótọ́ ló sọ ọmọ adarí wọn lásán lásán àmọ́ mo ti rí gbogbo làkàkà wọn ó wù mí kí n lọ ràn wọ́n lọ́wọ́ hmm. olórí ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ bá jẹ́ ká gba àníyàn láàyè níwọ̀n ìgbà tó jẹ́ wípé ohun tó ti ọkàn ẹ̀ wá ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kó lọ. àníyàn gbogbo wa pátápátá la mọ̀ pé kò tí ì tó àkókò fẹ́ láti lọ sílé ayé ó ní òde fẹ́ lọ ran ìdílé àwọn Fọlámi lọ́wọ́ Hmm. mo fẹ́ kó tẹ́tí ẹ̀ kó gbọ́ mi tó bá máa lọ ó ò ní lọ bó ṣe wà wá lọ lábarapá ṣó gbà. ó dáná kò burú tó bá jẹ́ bí mo ṣe máa lọ ni tẹ́ máa dẹ̀ gbà mí láàyè mo fara mọ́. inú la yẹ wa o tẹ́ bá rí mi táyé mi wà ẹ ò sáré ẹ ò bẹ́ẹ̀ o ṣé bẹ́ẹ̀ ni ọ àbí bẹ́ẹ̀ kọ́ o kò yẹ kó wá dógún o ó máa lágbára. dá. dá. láti lọ síbi láti inú ìyá rẹ̀ ó dẹ̀ ń bọ̀ ní kíṣìn táwa ti ń dáná oúnjẹ. tó bá wù kẹ gbogbo tọ́ ẹni ẹ tó kù ló má jẹ́ kó bọ́ sínú àwo tá a fi ń jẹun ó yá dátọ́ padà tó rí pé wèrè yẹn àwo mélòó ló ti fi ló ti fọ àwo mélòó ló ti fọ ó yá mú kan tó kù mú kan tó kù àyà ah, máa pẹ́ ọ ọwọ́ ọwọ́ tó fi ń kó tọ́ ló fi ń gbé àwo tó máa fi ń sàfè mí lóúnjẹ. tí bá tiẹ̀ ṣẹ́ bọ̀ ẹ́ lójú ó yá gbàwò fún mi ó tẹ̀ ní bírèkì ó mọ̀ pé fẹ́ fún ẹ lẹ́sẹ̀ ni báwo bá wà wò yìí ta ló ràn ẹ́ lábọ̀ fún. ẹ̀yọ́ mi yóò dùn mí kí n tóbi jẹ́ kí n jẹ́ gbogbo ilé máa gbé. ó dẹ̀ mi lọ́jọ́ bá a tún lè ṣe ta ló bẹ̀ iṣẹ́ tó ti o ti sọ bẹ́ẹ̀ wò. mímí kéde mímí bí kéde. ọ̀yà dátọ̀ padà ṣé gbèsè máa ṣe ń jẹ fún wa nìyí ọ̀yà tẹ̀sí ẹ̀ dáadáa púpọ̀ sórí láti èní yìí lọ láti èní yìí lọ mi ò fẹ́ rí ẹni sitting room mi ò fẹ́ rí ẹni kitchen mi ò fẹ́ rí ẹni visitor toilet mi ò fẹ́ rí ẹni balcony mi ò fẹ́ rí ẹnu kọ́ńpáàndù níbo ló máa wà báwo yàrá ti tèmi o o mọ̀ pé màá pẹ́ inú yàrá tá a ṣe fún ẹ yẹn ibẹ̀ ni kò máa wà o ti gbọ́. débi bá ń pẹ́ wọ́n á gbóúnjẹ wá fún ẹ wọ́n kọ̀ọ̀kan lẹ̀kùn yàrá ẹ̀ á ti mọ̀ pé bí ń pẹ́ wọ́n á gbóúnjẹ wá fún ẹ má jẹ́ rí ẹni gbogbo ibi tí mo dárúkọ yẹn o. Bẹ́ẹ̀ni bá sagamẹ́ gbogbo ọlọ́mọ àwọn ẹ̀dùn. ṣẹlẹ̀ kí ló fẹ́ rí wa fún. <laughs> dísì rẹ̀ ṣoré ni tí mo wá síbi báyìí mi ò mú anything wá fún ẹ but bá ń bọ̀ next time màá make sure pé mo mú nǹkan wá fún ẹ sọ pé mo ti máa ń sọ fún ẹ désì rẹ tálejò bá ti wá mi wá má bèrè lọ́wọ́ gbogbo àlejò kí náà mo wá fún ẹ. you are a big girl àwọn mọ̀ pé big girl ni ẹ. ẹ ẹ a big girl náà wọ́n máa bèrè pé kí náà mo wá fún ẹ. mo sábà gbọ́ kí mo wá wọ́n kú bẹ̀rẹ̀ máa gbìn e lóbẹ̀. máa fún ẹ ṣé mo sọ pé kó máa lo handkerchief kó máa fi nu ẹnu ẹ bí gẹ̀ẹ́ máa òórùn ìpè tata handkerchief náà wàá di handkerchief ẹ mú tó bá ti sọ̀rọ̀ díẹ̀ wàá nu ẹnu ẹ ṣó ti gbọ́. kò sí wàhálà ìwọ kan ti gbọ́ bó ṣe máa ń sọ̀rọ̀ ṣáà ṣe o kì í understand tẹ́lẹ̀. <laughs> stupid gan ọdẹ gọgọ kìtẹ ó gọgọ àbí ó oh, gọ ọdẹdẹ ni ẹ tí o bá yẹ pé ọdẹ oh, ni ẹ ni mo waste precious time mi láti gbé oúnjẹ wá fún ẹ nínú yàrá ẹ òun complain òun ló jọ pé kọ́gbẹ́dẹ sí dání ó stupid gan. èmi náà. ṣé mo gbọ́dọ̀ àìsàn mi pé kó má hẹ́ bá wà sí sìtìrún kó wá jẹun because à ń fi ẹ́ pamọ́ fáwọn èèyàn kó má rí òṣì tó ṣe ó stupid gan To bá dẹ̀ wù ẹ́ To tó bá wù ẹlẹ́dàá ẹ̀ kó jẹ́ tó bá dẹ̀ wù ẹlẹ́dàá ẹ̀ kó má jẹ́ wàhálà ló kó rẹ sí kọ̀ọ̀kan ọ̀rọ̀ bí ìṣẹ̀lẹ̀. ṣé latest plot tó wà ní town sí afẹ́ paint your red yes yes ìtumọ̀ dẹ̀ ti fẹ́ ṣe photoshoot mi this time around mo if I fẹ́ kó different sí ìtumọ̀ tí you ṣe tẹ́lẹ̀. you know what? Just uh, to show my own appreciation for Beth if I could choose any of your favorite spots. Oh my god! Anywhere tó bá where tó fẹ́ lọ. Oh. Ẹ kà lọ síbẹ̀ ẹ kà lọ mark birthday. Happy me. Happy Happy birthday, happy birthday to me. Ìjà o, àjẹjẹ tẹ̀wé me mi, kẹ́kọ̀ọ́ yẹn kí ṣe kọ́ òun ló máa dí mi láàárọ̀. Àwọn yẹn tó dí mi láàárọ̀ kọ́kọ́ yẹn fún mi. Ọjọ́ wúwo wúwo wúyẹ̀ no, no, no, mommy, it's her birthday. Come on. Kò bàjẹ́ o. <laughs> Ebi tó bá wọn ọmọ mi ni kò lọ. Ó wà lẹ́ o. Àti pé áńgẹ́lì mi ni. Onídùúró mi lẹ. Onídùúró ẹ̀ ni èmi máa ń kọjá mi. Onídùúró mi lẹ. Mo fẹ́ bàbá jó mi. Bẹ́ẹ̀ni, a girlfriend. Car get lost. Mm mi guess what. mo gbọ́ nǹkan tó sọ òní ká guess ká guess what kí ló ṣẹlẹ̀. sọ nǹkan tó bá fẹ́ sọ kó yé pàkúta sọ́dọ̀ wa. kílíìn kílíìn. kí ni kí ni. ó ń béèrè question lọ́wọ́ wa kí lè ìwọ tó fẹ́ sọ̀rọ̀ náà ni kò mọ déètì kí ló ṣẹlẹ̀. ẹ̀bẹ̀ bẹ́ẹ̀bẹ̀ bẹ́ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀bẹ̀ bẹ́ẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀. táwọn bàbá ńlá kù bàbá ẹbí tán bá wà náà máa jẹ abẹ abẹ wúre wúre fún ta ni. ṣé torí pé ní jọjọ bí ẹyàn ń sìn yìí káwa wá fi Wasiu Àyìndé sọ ní àdé àbí Pasuma káwa fi jí ẹnu yàrá ẹ̀ dìde àbí ó dà ti pórí ẹ̀ ò pè ó ti ya wèrè tó bá rẹni sọ fún ẹ mò ń fi àsìkò yìí sọ fún ẹ pé òun ṣe ọmọ àṣìgbé wọ́ọ̀dù ni àṣìẹgbé wọ́ọ̀dù ni. tó bá jẹ́ kí tọ́ yẹn tó bá fi bọ́lẹ̀. ṣùgbọ́n ìwọ fẹ́ máàkì bẹ́ẹ̀dẹ̀ hmm. tọ́ bá tẹ̀ ń pe gbogbo èèyàn kó wá ṣe bẹ́ẹ̀dẹ̀ ṣé ó yẹ kí ìwọ yọjú ìwọ ìwọ tó jẹ́ pé tàlejò wa bá bọ̀ a máa ń sáré pákéjì ẹ sínú yàrá tá máa fi kí ìwọ fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ irú ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ẹ wo ó dáa látẹ̀ níyì lọ ó jẹ́ dé síre mọ́ nobody can tackle liar ẹ mm-hmm. eh, òun ló máa jẹ wẹnu wó bá ti jẹ wó <laughs> bá ti jẹ tó bá tẹ̀lé tẹ̀ eh, dúró ná eh, tó bá fẹ́ má ti bẹ́ẹ̀ jẹ tá a bá fi orin sí sí báwo ló ṣe fẹ́ jó fáwọn. Mm-hmm. kí ni kí tó bá máa súnmọ́ yín ah, ah, ah, ọ̀rọ̀ mu ẹ ọmọ àlùbáríkà tó bí. ara ti yí bí bí yí. Really? gbọ́ wájú mi. sọmọkọ ti sọ fún ẹ wọn ti kìlọ̀ fún ẹ pé kò yé wá sí sítì room. ọ sọmọkọ ti sọ fún ẹ òun gbọ́ràn àbí ó yá wọn nílé lọ. Mo fẹ́ kó kó sí ọkọ̀ fún òbí. Ó ní ká àání special meeting rẹ̀ wá lè wá di sáà. Mo fẹ́ náà wá ní báyìí. Désiré máa ń ṣe ìdìbò àlàbà. Àwọn ọmọ ẹ̀wọ̀n ẹ̀ ń tẹ̀sí bọ́lọ̀bọ̀lọ̀ má mi gbọ́ bẹ̀ wá jọ tọ́kọ́ fẹ́ gbé òtọ̀ fẹ́ gbé fọ́ rẹ̀. ẹ eh, ó dàbẹ̀. mi yà gẹ̀gẹ̀ ẹ ṣe ṣe àdídé ṣe ìlú eh, báwo ṣe wà. ẹ̀yin rẹ̀ ìtìjẹ́ yìí. o fẹ́ rí mi ṣé kò sí. kí n máa kọ́ ẹ ní lẹ́sìn. why. <laughs> sísàn tí mo ń kì mí lọ ẹsùn mo ń kì mí lọ. kí ló dé wọ́n ṣe máa lé tíṣà yìí lọ. wọn fẹ́ kí wọ́n máa kẹ́wì mọ́ wọn fẹ́ kí wọ́n máa kẹ́wì mọ́ èyí kẹ́wì mọ́ kí n kẹ́wì mọ́ kẹ́wì mọ́ lọ. ìyá pẹ̀lẹ́ I think you should just try to teach her because for her to have thought of something like this definitely won't láti kàwé. so <laughs> understand. okay. Um, please ó ti yé mi Désiré àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ìwọ wọlé lọ tí n bá ti dé kó wá bá mi máa kọ ẹ máa bá landlord sọ̀rọ̀ kán dá tíjà ẹ padà. wọn ò ní gbọ́ ṣé wọn fẹ́ kí wọ́n kàwé ni àbúrò dáàdi ẹ burú sọ́ọ̀rì àbúrò má bínú mo fẹ́ sọ pé àbí wọ́n ń sọ́ọ̀rì àbí wọ́n wà òkè ni wọ́n wà òkè náà ó yá mm-hmm. wọlé tí n bá dé a máa ríra pẹ̀lẹ́ ó yá wọlé wọlé. Ah, sórí àwọn òbí ẹ̀ dà bù ó láńlọ́ọ̀dù pé o ah, ẹ̀ náà wọ́n ṣe máa gbé ìfẹ́ lọ. Mm gbóná. nígbà tó ti tó máa mú yìí òun tí kò ti ń pọ̀ jù ẹ ló pọ̀ jù mọ́. ó ti too much mo kì í bá ti way back. fáwọn àgbàlagbà wọn á ní àwọn arúgbó ta kébé fáwọn ọ̀dọ́ báyìí àmú nǹkan dúró gbọ̀ngbọ̀ngbọ̀n a ṣe nǹkan kó wọlé jẹ̀jẹ̀jẹ̀. tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí wa mi ò mix ẹ̀ tó bá mix ẹ̀ o ti pa orú ẹ̀ orú yẹn kankan ló ń ṣiṣẹ́ òun ní kankan ẹ̀bẹ̀. àtọ̀ mix àtọ̀ mix ẹ̀ ṣe same quantity kan ah, ló máa take it. ah the thing is it's like bullshit ma ma jaye. he's getting too much that's what i'm telling you mi ni mo ma jaye but just reduce it. ó ti ń pọ̀ jù. ààrẹ sọ fún ẹ pé kò tiẹ̀ gbé súnmọ́ wa òkun sọ pé ọkọ̀ ẹ̀ ọkọ̀ ẹ̀ ìwọ lọ má rí tó wá fún service ṣó yẹ kó má rí tó wá sí camp but I still love you èmi má ì bá ẹ pin ìwà àtọ́pẹ́ yẹn ọkọ̀ yẹn má jẹ́ ń bẹ̀ tá a ní yẹ wọlé bàbá yín ti tipsy kí ló it's getting too much that's what i'm telling you mm. mi ni kó má jayé but just to reduce it nígbà ó ti ń pọ̀ jù. ẹbí <laughs> bẹ́ẹ̀ tó wá pa o ti wá fún tutorial nìyẹn o ṣọ́ọ̀gbẹ́ lè máa lè kọ́ ẹlẹ́ni tìgbà ní gbogbo ẹni tó ti kó mu. ẹ eh, wọ́n kọ́ mi. Ah, kí ló kí ló gbogbo yẹn ṣe ṣe ṣe fẹ́ máa embarrass me ta ló mọ̀ tí yó mo kàn tipsy ni and being tipsy is different from being drunk. Okay. You're embarrassing. zòwò má jẹ́ kí n fi disturb me? You're tí mo fẹ́ ṣe náà ti tẹ̀ mí ti rọ̀. You need to go. You won't wait to really play with me. Bye bye, John. Take care. Okay. This is it. Mm. Desiree. Come on. Ah, This is. Oh my God. I'm. I'm tipsy. Damn. Uh, ṣé assignment tí mo fún ẹ ṣe o ti ṣe? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ So o ti lè kọ A to Z. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Are you sure? Bẹ́ẹ̀ tó. Bóyá mo wá kí n wò. A to Z. doing well orúkọ l wakọ n n ló kọ tẹ̀lé níbo ló fi m l m n. ẹ̀sùn máa ń tètè àtẹ̀gbẹ̀ ẹ̀fẹ̀ tètè. ṣé o mọ̀ pé ìwọ ló sọ fún mi pé mo fẹ́ mọ bọ́n ṣe ń kàwé náà tó o bá mọ letters báwo ló sọ fún mi bọ́n ṣe ń kàwé ìgbà tó bá mọ àwọn letters ẹ right tó tilẹ̀ identify wọn tó mọ̀ pé a is a b is b ìyẹn la máa move sí vowel and consonant sounds. Hmm? hmm. So let me give you the two assignments. Okay. But ah, um, ah, ti fẹ́ gbòdì lẹ́nu uh, c dash t. D dash T and um, C dash P. Mm-hmm. So we are filling gaps here. ṣe ti gbọ́. Ṣé o mo ti kọ́ ẹ tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni. Ó yá ṣe ṣe ṣe ṣe ọmọ dáadáa. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa rọra. Ṣé wàá lọ jókòó síbẹ̀ yẹn kò ṣe àbí wàá dùn bí? Evet, evet, evet. Desire. Bra? Oh, what bra? ló kó gbogbo ẹ̀ sókè báyìí. Adesire ìgbà tí mo ní kó kọ tí mo kọ sí dash t wá kọ sí wá fi b sáàrin ṣé ó ní mí nílò ojú ẹ. ẹgbẹ́ ìgbìyànjú ẹ̀jẹ̀ ń ṣe ń kiri. kí ló fẹ́ ṣe ìyẹn sí o tún kọ t sí tt ọ̀rọ̀ ọ̀rọ̀. aṣọ tiẹ̀ fáìn báyìí. <laughs> sórí sórí sórí ìwọ dé sí nǹkan mi sọ fún ẹ sórí ẹ tó bá fẹ́ kọ́ kìnìún dáadáa wà á sùn báyìí tó bá ti eh. sùn ẹ àwa kọjú sókè hmm. sórí àwọn nǹkan tó mọ yìí hmm. àwa dá sí ẹ lára hmm. àwa mọ̀wé dáadáa ṣe ló fẹ́ mọ̀wé. bẹ́ẹ̀ni. sọpọ́ mi máa ń sọ pé ọpọlọ ẹ dọ́ta. bẹ́ẹ̀ni. tí bá ti dá sí ẹ wọn lè sọ bẹ́ẹ̀ mọ́ òun ní sọ fún mọ́mí o òun ní sọ fún dáadé ṣe ti wọ́n.

súpo ọ̀dẹ̀ òpònú àṣewọ̀ náà ń ṣeré wò ó kí ni ẹwẹ́nu ẹ ṣe bó sọ fún wa yí pé ẹ jàre ló fún wọn lóyún àbí tí ẹ fẹ́ bàjẹ́ ni ìṣojú ẹ̀kọ́ la ṣe pé jàre tó ń dìnnà ipò nǹkan lòun fún ẹ lóyún níbo ló ń bọ̀ níbo ló ń bọ̀ wẹ́nu ọ̀yàmà. Ah! ọ̀rẹ́ dùn mí gan-an ó mọ nǹkan tó dùn mí bẹ́ẹ̀ ni pé èmi kọ́ ni mo bí ẹ torí tó bá jẹ́ pé mi ni mo bí ẹ ni ikọ́ ti máa fojú ẹ rí. ọlọ́run níjọ́ bí irú nǹkan báyìí. màjá ikọ́ ti máa fi ojú ẹ rí ìwọ ọgọ́ òní wàá máa gbàdúrà kókó má dọ́dọ̀ mi láéláé. Ah, ah! pẹ̀lú bó ṣe yá dìdìrín ìtò iná tó gọ̀ yìí kí irú ẹ̀ bó ṣe ga gọ̀lọ̀tọ̀ gọ̀lọ̀tọ̀ yìí kó má mẹ́ni tó sunwọ̀n ẹ̀. ó ò mẹ́ni tó ń bá ẹ ṣe nǹkan pọ̀ ó ń ṣọmọ tó dà ìkà ni ẹ. Ah, Daddy mọ́ mi má bínú mo sì ń try láti understand gbogbo nǹkan tó ń oh, ṣẹlẹ̀ kẹ́nìkan wà kó lè ah, ah. find nuisance yé attractive. Ah. you know. ṣo máa ń kiss ṣá ṣe kiss ṣe o tún tiẹ̀ wá ẹrù man ṣó wá dé level pé ó wá fún ẹ lóyún. àní pé kàlẹ́ ni tó sun ẹ ìka ni ìka gidi lọkùnrin náà. tó bá súnmọ́ mi tí bá gbẹ́gbẹ́ àjò fún ẹ àbúrò ní burúkú ni ẹ tó bá tẹ̀ fẹ́ sọ lórí bù wà á dẹ̀ kọ́ lórí bù ẹ̀ wà á kọ́kọ́ fámìlì lọ́jà àgbẹ̀rẹ̀ ni. na nonsense wọn lélẹ́yìn náà just just look at you. Ah, ah, ah, kí ni bẹ́ẹ̀ ẹ yà pẹ̀lú gbogbo ọmọ ọmọ ọmọ ọmọ nǹkan ló ti fẹ́ tó ti tó ti tó ti di kọ́ mi rẹ̀ báàlẹ̀ ṣe ṣe tó bá tó bá tó bá súnmọ́ mi. ọdẹ omugan yìí ṣì nù. ìwé ọmọ tí ẹ mọ ibi tó máa ń gbégbà. ẹ ẹ dé sí i ìgbà tó ń bọ̀ wá látàjùlé ọ̀run ó ṣe jẹ́ ọ̀dọ̀ mi ló yà ó ṣe yà sọ́dọ̀ ọdúnládé àbí kó yà bàbá mi lò. honestly i don't know wọn lè kó lórí burúkú ẹ lọ́sibò mi ó jẹ́ àgbẹ̀rẹ̀ ní mo fẹ́ kó bá fámìlì wa ni. ó ti máa dùn bẹ̀ ah. wọ́n ti mú ẹ sọ́wọ́ ayayayayaya wo wá tẹ́tí ẹ kò gbọ́ nǹkan tó fẹ́ sọ fún ẹ yìí ìmọ̀ afọ ẹ ní forty eight hours láti lọ wẹ́ ẹ tó kùlù bọ́ ẹ àbó ògbọ́n mi dáadáa tó fún ẹ lóyún. kí lè tarí ẹ sọ́dọ̀ wọn kẹjọ máa bó ṣe yín ká. sórí òpè ni èwo ni àtó ṣe. ìwé àkókò àwọn tó burúkú tó máa ń wọ káàkiri ó yà ní ẹ. mi sọ pé èmi kọ́ mo lóyún tó ní àrùn irọ́ irọ́ irọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sórí èèyàn máa ń lo ọpọlọ ni mo lè sọ fún dára tí mo ń bẹ̀rẹ̀ náà pé mo kàn fún ẹ lóyún ó yẹ ká ṣe wedding náà tí o bá rí mo máa lọ bá pásítọ̀ tí wọ́n máa ń lọ church nílé yín pásítọ̀ wa pray fún mi gan wà ní kékeré fún ẹ ní kíní pé lákòókò ṣùgbọ́n ọ̀rọ̀ epo láìkí mi pé mo fáìn gan mo fẹ́ ṣe ìyàwó kọ́pà wọ́n wá ní kí n fún ẹ ní kíní pé tó bá ti mú pé ọpọlọ ẹ máa ṣí ọjọ́ kejì ikùn ẹ máa ga wà á dẹ̀ mm. pè mọ́ lọ́jọ́ kejì yẹn ọmọ yẹn dẹ̀ máa jọ mí gan <laughs> ẹ tó gbà ṣé wàá mú sí má mú un bí o tó bá ti mm. jáde tó ti fẹ́ máa lọlé. báyìí kan rí ẹ o dúró dáadáa fún ẹ̀kan rí ẹ tó bá ti dé ẹnu ọ̀nà mi kò kò dáadáa tó bá tó bá jẹ́ anybody kò jáde kò wá ń gbé kínní kò débi ẹnu ọ̀nà yín kò wá gbé kò dáa kò gop everything pátápátá tó bá ti mm. mú tán kò wá yíká kò jù ike yẹn nù bí pásítọ̀ ṣe ní ká ṣe nìyẹn o tó bá ti wá lọ sùn ìgbà tó ṣe máa jí làárọ̀ la ikùn á ti ga hmm. wà á dẹ̀ bí ọmọ tó máa dúdú bíi tèmi tó máa fà ó tún máa ní dàda lórí. mi yóò fi nǹkan mi yóò fi nǹkan mi yóò fi nǹkan. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé mo ní kó máa máa ká chip dání kó máa fi nu ẹnu ẹ. Hmm. Hmm pẹ̀lẹ́. ọkọ mi bẹ kì í lẹbi yóò yọ mí ní bí ìdíjọbí wọn pẹ yín. Ah, ah, wàá pẹ mi wàá pẹ mi kò sí wàhálà ó yá lọ mú lọ mú lọ mú. àbí kí n máa pè é mi. ẹ má yẹ kí kí sẹ ń sìn. ǹjẹ́ ẹgbẹ́ ẹ̀sìn. pẹ̀lẹ́. irú kílẹ̀ yín ọ mi ò tiẹ̀ gbọ́ rí ah. o kí la máa pè yí o kò ṣe é gbọ́ sétí irú kílẹ̀ yìí o mi ò tiẹ̀ rí o kò má ṣe sọ kò má ṣe wé níbo la ó gbà náà o nínú ọ̀bọ̀ yìí o kò tiẹ̀ ṣe gbọ́ o mi ò má rí o ọ̀rọ̀ yìí ta kókó o kò ṣeé gbọ́ o níbo la já sí o ọ̀rọ̀ ńlá ni ọ́. ó mà dá o èdè pẹ̀lẹ́ ti dé sí rí. mo ń tó sílẹ̀ jàre. Ah, in fact owó sàn ọmọdé pé pẹ̀lú pé wà physically challenged ó máa ń ṣeré gan-an ó máa ṣeré bí ẹni pé normal person ni. Ah, ó o. gbogbo ara máa kú jàre kọjọ́ jìnnà síra wọn là ń gbàdúrà. ọjọ́ kan ọdún ọdún ni kò jìnnà síra wọn. ọdún lọkẹ ọdún ló máa jìnnà síra wọn. máa bọ́ bá a tilẹ̀ gbogbo yorùbá jí mi lọ́wọ́ kọ́ ló ń ṣe. ẹ dúró nà irú ikú wo ló lè pa ọmọdé síre yẹn náà. ṣó fẹ́ gbọ́ tí mo bá sọ ìmọ̀ tó bá sí ẹ máa dislike. yóò ah. lè parọ́ mọ́ pọ̀ ọ̀nà ṣé àwọn pé dé síre yẹn libido ẹ̀ on the high side i'm serious ọmọ ẹni láìkì kẹta mi most times máa ń bọ̀ tábà lọ fún cds gbogbo náà kó àwọn máa ń dalẹ̀ lára tí bá ń para wọn báyìí tí wọ́n bá débi ẹ̀yìn ilé wọn báyìí ó máa wà pẹ̀lú ọkùnrin kò ń ṣọkùnrin àkọ́kọ́ kò ń ṣẹ́kẹ̀tì kò ń ṣẹ́kẹ̀tà kò ń ṣẹ́kẹ̀rin different guys ọmọ wa wa and you know the butterfly funny mi ni pé these guys are tush they are okay ṣé wàá fẹ́ gbọ́ ọmọ tí àwọn olóyún ni lọ. ẹ. Eh? yes olóyún wọn á bèèrè ọ̀rẹ́ pé ta ló fún ẹ lóyún wọn bó ṣe máa ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ yẹn bẹ̀dá bẹ̀dá kiri ó ṣàpè bíi guys fifteen so àwọn yẹn dẹ̀dẹ̀ láì pé àwọn ọ̀tí ẹ̀mí ìtẹ̀ rẹ̀ ó wá lọ lò ó wọ́n ẹ̀ máa bọ̀ náà rò pé ilé àwọn fi lóògùn sáà ṣàlòògùn ó bí ìdìbò ni ó ṣe wọ́n àwọn fọ́nì jù ó ṣe ń bìdì àwọn ìtìmọ̀ kan ń bìdì ọkùnrin gbé bọ́dì ẹnu tuntun ìtàn ẹ̀dẹ́ ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ń ràn pé pé àbújá máa ń bí tinú tó ti pẹ́ wọ́n ti máa plot so ó ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ máa hàn wọ́n máa sọ pé ah ìgbà yẹn náà gbé lọ sọ́sibítù kan máa wọ báyìí ló ti bí tinú wọ́n tó take one or two steps. ó ti kú ó ṣẹ́yún ni bọ́lá ń fọ̀rọ̀ kẹ. ẹ ẹ jọ ẹ dúró irú ọkùnrin olórí burúkú gan-an ló fún ọmọ ẹ̀ńbẹ́sà ọ̀hún lọ́wọ́. àkókò gbọ́ ẹjọ́ bẹ táwọn ọkùnrin bá kún àwọn ọkùnrin mi ò kéré mi ò ní ṣe rẹ̀ ọkùnrin bá láyé bá tó tó bá wá bí tó máa dá sí anything goes dey now. ṣé bí ọmọ táwa sọ yìí ni ah! ọba bìnrin tó ti pé máa ń ṣe. kíní yẹn gan dífá fẹ́yìn obìnrin tóbìnrin gan tó bá tó bá dójú ẹ̀ tí kíní tó kíní ẹ̀ bá mọ mọ́lẹ̀ báyìí ó lè pe gẹ̀ẹ́tì máa kó wá ṣe fún. irọ́ láì ṣe jì ó dá mi lójú pé olórí burúkú ọkùnrin kan ló máa ṣiṣẹ́ yìí olórí burúkú máa ṣe àǹfààní tí ayé ò ní dá lórí ọba yóò fi kí ni. Ah. because ọmọ yẹn bó ṣe wà yẹn ẹni tó ṣe iṣẹ́ yẹn fún ó mọ̀ mọ̀ fún ọmọ yẹn lóyún ó lè wá fún ọmọ yẹn ní oògùn tó pa ọmọ yẹn tó sọ pé ọmọ yẹn ò lè. ó lè sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ because kò lè ọmọ yẹn fún kó tiẹ̀ lè gbọ́n títí. kó lóyún kó mọ olóògùn tó máa fi ṣẹ́ oyún olórí burúkú ọkùnrin tí ò ní méèkì ọrùn òun ló máa fún ọmọ yẹn lóyún. Ah, ah, ọkùnrin mi ò lè ṣorí kó lè ṣorí rẹ. ó ti gbò ti tó ah, ó ti tó bíkọ́ tó bá sọ̀kù sọ́jà ara rẹ̀ ló ń bá kó òun bóyá àbúrò ẹ̀ kó ló bá sùn lẹ́yìn. ó fọ́ ní ìwọ́dé mi. ẹ já gbà mí ó sì máa ṣe kí nìyẹn ta fún tó ṣe. ó sáà fún jẹ ìyẹn kí má ìyẹn kí má dúró dé. ìgbà tẹ́sán máa dé la ò mọ̀ o máa rántí ọ̀la ṣẹ́rí ìbẹ̀yìn bó tó wọ́n tó tó mo má fojú àbá mo fi ọwọ́ sí káṣá. má má ṣe lóògùn má ṣe lóògùn. àníyàn ó tó àbí ó tó ìwọ náà ti rí i pé oró inú àwọn ọmọ adárun ó ju ti ejò lọ ó tó àbí ó tó àníyàn ṣé ìwọ ò mọ̀ wípé kò sí bí a ṣe lè ṣe èbòlò tó tí ò ní rùn gbẹ. ẹ wo olórí ẹ ju ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ àníyàn ti ṣe àṣemáṣe náà ṣùgbọ́n ẹ jẹ́ ká gbèjà ẹ àbí. ẹ̀mí òótọ́ ló sọ àníyàn kí ló fẹ́ ká ṣe. ẹ jẹ́ ìṣe kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín. ń pé ẹsẹ̀ fún mi láyè láti lọ sílé ayé láti lọ ṣe ìfẹ́ inú mi àmọ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín tó bá jẹ́ nǹkan ẹ̀yọ̀ kan tẹ́ máa ṣe fún mi nínú ẹgbẹ́ eré tẹ́ ní ṣèmí mọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣe fún mi àkọ́kọ́ níbẹ̀ mo fẹ́ gba gbogbo ọ̀rọ̀ pátá tí mo fún ìdílé Fọlámi ìkejì ibẹ̀ ni wípé ẹ fún mi láàyè kéèké padà lọ sílé ayé jàre tó dẹ̀mí mi légbodò mo fẹ́ kọ́ ní ọgbọ́n. àníyàn ọ̀rọ̀ nìkan kọ́ la máa gbà kúrò ní ìdílé fọlámi kódà ẹ̀mí fọlámi gan lọ sí i. tàbá ní ká wo péjọ ṣègùn o. eléèrè ọmọ. àwa náà ṣe bẹ́ẹ̀ o ká fi dá lọ ẹ̀ o. bí eléyìí á kọ́ gbogbo ẹ̀yin ọkùnrin tó kù lọ́gbọ́n ní pé kì í ṣe gbogbo orí ló ń yàn jẹ. bí ẹ wo bí ọ̀rọ̀ pé wọ́n wá ẹ wo bí yóò já sí adáríhùn máa ń dọ́rọ̀ inú láyé wa o tẹ́ bá rí mi táyé lúgọ sí ẹ ò sáré ẹ ò bẹ́ẹ̀rí o. kàyéfì o lọ̀rọ̀ yé kàyéfì o lọ̀rọ̀ yé ọ̀rọ̀ yìí máa ṣọ̀kùnkùn adáyún máa ń dọ̀rọ̀ ènìyàn kì í ṣe èdè kí ló fà á di ọ̀rọ̀ o lẹ́nìkan ò mọ̀ o anniversary. ọ̀rọ̀ yé máa rìn lóògùn ọ̀ ọ̀rọ̀ yé máa wà nínú òkun o a ṣe mẹ́ni tí ń fẹ́ ni tí ń ṣe ni inú láyé wa òun ọ̀rọ̀ yé máa wà lóògùn. wọ́n ní ká gbàgbé àgbàgbé wọ́n ní ká gbọ̀hún àgbọ̀hún ọ̀rọ̀ yìí ta àkókò ni kò yẹ ní.